pokùnso pokùnso pokùnso pokùnso means commit suicide pokùnso means commit suicide ayé lè sú ọ ṣùgbọ́n má pokùnso ayé lè sú ọ ṣùgbọ́n má pokùn